saraeaa aaaidiaaụ aụarari n'ihi waa najinwa nyeeaa awa dịrị aọụ ndị ọa a ụdi ọawụ فإن سبحان الله عمل وجاء فهمت سبحان الله فأنا سبحان الله أسمع كربتان وإرجاء مسألة ابتداء شرمي صوم تغيير بأسمي فانتم من bí káyọ̀ sọ pé ẹ̀rọ ẹni tó máa bá a ṣe ń bínú jù kò ní bá zéyìn zéyìn ibùdó náà Àlẹ́ ló ti sọ gbogbo tá a bá tẹ́lẹ̀ ọmọdé tí mú ẹ̀rọ wa. Ó wá transfer ìsọ ní kíkú yẹn ó transfer ìsọ Nàìjíríà pé láti máa fà á sọ pé wọ́n ti ń gbé fún àkẹ́ lọ́dọ̀ ọmọdé tó bá ilé tó pẹ́rẹ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ orúkọ ọmọ jẹ́ Fọ́ọ̀jà Fọ́ọ̀jà Fọ́ọ̀jà Fọ́ọ̀jà Fọ́ọ̀jà Fọ́ọ̀jà ṣùgbọ́n bọ̀ Suleiman bin Suleiman bin Yasar wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bábú ọmọ ẹ̀yà Suleiman bin Yasar àwọn bin Yasar tó bí àwọn ará Nàìjíríà ọ̀pọ̀ tó فكل متعبد الله روى روى ابن الزبير أنا أحسب ابن محمد بن بكر سعيد سعيد بن مسيب أبو بكر سليمان بن يسار خارجة ابن من ابن زيد بن سعد حمد الجليل فرواية معبر روايته ليست عن العلم خارجة سليمان وضع حديثي وقل كان فلان يطيل الأوليين من الظهر ويصرف في البعض الإنسان اعتماني ديو شاري ẹ̀sìntìwárí pápá wọn ní iwájú wa àwọn náà mọ ọ̀rọ̀ gbélé ni. Tọ́pá ti ìpínlẹ̀ ẹni náà fẹ́ dápọ̀ yìí, ó lè mú ọ̀rọ̀ tó fẹ́ fi dápọ̀ rẹ̀ yìí, ó lè mú wọn ní dápọ̀ rẹ̀. Wọ́n lọ ṣètò àwọn wájú fúlàní náà kù ọ̀rọ̀ ẹ̀ bá wá lẹ́yìn ó dàgbà tó bá ní ẹ̀yìn ó dàgbà ṣùgbọ́n bá yẹ pé tó bá dápọ̀ rẹ̀ tẹ́lá ẹgbẹ́ tó wá lọ kàn ọ̀rọ̀ rẹ̀ pọ̀ bí ló ṣe pé ẹ̀yìn ní níbi èèwọ̀ nígbà ọ̀pọ̀ àti nídàpọ̀ torí ọ̀pẹ̀ máa gbàgbọ́ra wọn bóyá ẹni táà ní ìlànà àtúntọ́ tó tún ṣe nígbà tí Anas wọ́n ń ṣàlàyé wọn náà ti máa ń sábà fáwọn. Wọ́n ní ànábì èlò ju omi múdù lọ sàlọ́lá. Wọ́n ní wà fọ́ọ̀lá lọ́jọ́ lò láàyè fìdí. Wọ́n lọ kù lẹ́nu. Ó máa máa ń ọlá ìdìbò wọn sọ fún bí ọ̀rẹ́ tó mi. Anas wa ń dá lóhùn pé ó bẹ̀rẹ̀ dájú ẹni wọ́n pọ̀ sí sáfà máa ń wúwa. Áwọ̀ fà ní ìkàṣà ẹni tí ó rẹ̀ pọ̀ ju ti ẹ lọ. omi ẹ̀tò wọ lómi àgbélẹ́jọ lórí àgbàná oṣù bí kí irun lójú ojú omi yẹn pé ẹni tí irun pọ̀ tó bí ọ̀rọ̀ pé àtúkò mọ́jú sórí tàná ti pọ̀ tó lọ ẹ̀rí kan tí bá ń fi rán lẹ̀ ṣùgbọ́n má fi jọba rẹ̀ má fi o tọba ń gbé tó fẹ́ fi irun ti sílẹ̀ ẹ̀rọ àdáńtẹ̀ ọmọ gbogbo àti ọmọ àti ọmọ ó ní ran ànábì pọ̀ ju tiẹ̀ lọ kò sì kí ló ju omi mútu lọ kí ni ìbọn bá yẹ ṣe wọ. tọwọ́ máa ń mú ní dáwọ́ àná torí gbọ́ bẹ́ẹ̀ lókè ní. ẹ̀yin jẹ́ mọ́ àwọn aláǹsàlù alẹ́wọ̀n bẹ̀rù ọlọ́run pa rẹ̀ tẹ̀lé nílò náà ó sókè nínú nínú àdáàbò kòtò tí ẹ̀rọ ẹ̀kọ́ pẹ̀lú bá ní sábà wọn aṣọ mi díẹ̀. torí pé ìgbà tó bá tún fọ ara rẹ̀ kan eegun kan ló tó mọ́ wájú ọlọ́run Intanto nel mio cuore, con quell'ande italiano, con tanto utilità, come fa, come fa, intorno all'individuo di continui insegnati. Come fa come da poi, quale funa, rojo. Letta nínú ìwà ìdìnà ìṣòro lẹ́ni tí wọ́n fẹ́ dápọ̀ ẹ̀, tábà yìí dápọ̀ ẹ̀, ọmọ máa dá nìfẹ̀ẹ́. Ọmọ bú àdé ìjọ́nù àwọn ọmọ ọmọ àrẹ́lẹ̀ yìí ṣe ọmọ rẹ̀ ọmọ Hasan àbí ọmọ ọ̀fẹ́ ìjọ́nù ọmọ ọmọ ọ̀fẹ́ nìyí dáàbò ẹ̀rọ tí mo tún fi dáàbò ẹ̀rọ báyìí bọ́bá wọn mú pé ìjọ tó bá wọn ti rè báyìí kí wọ́n máa ló bà ní ìwà èyí ló kú tó ń kú yẹn lọ́kùnrin bí eré ìtọ́lóbi òtún ọ̀nà ń sọ kó mọ́ bàá máa rántí àwọn àpò ìtàwọn èèyàn kọ́ lẹ́kọ̀ọ́ ní sinmi. Tánàbà lẹ́kọ̀ọ́ rẹ̀ tàwọn èèyàn tó bá ti máa ṣe tí ọ̀dà yóò kàn fún nípa ìwé lórí máa bá yọ àpòá kí ní sàwọn ọjọ́ kan. Àwọn kan máa bá náà ní ọlọ́bìnrin lọ́rùn ẹ̀wọ́ ọ̀nà ibi bó lára ti kírun bó lára ti gbá wọn. Nígbà tí wọ́n bá ń ju egun wọn bá àwọn ọmọkùnrin bá ń sáré bí ṣe ẹ kéré. Àwọn ọmọ ṣùgbọ́n àwọn ṣùgbọ́n nígbà bá ń gbé wọ́n bá ní kí ni ti àwọn àjọ ọ̀gá kò ní dárúkọ yín torí pé dábà yẹn dárúkọ yín bẹ̀rẹ̀ àwọn kò nígbà ló rẹ̀ fún ìtàn ẹ̀wọ̀n tó ní tàbá ṣe àdá àbí sáhábí àwọn ọmọ tí wọ́n di hundred years to come wọ́n tún ká ẹ̀kọ́ nìyẹn lágbájá àwọn akẹ́kọ̀ọ́ lébi ilé Yorùbá ṣùgbọ́n ọ̀nà méjìlá á tẹ̀sán gbà wọ̀nyí tàbá fẹ́ yí èyí ẹ̀yìn láti fẹ́ fẹ́ mi o ara ilé yí kan wípé àwọn abẹ́ ní tí ó wí yẹn wọ́n fẹ́ bà jẹ́ kí lára ilé yí tún wí yóò wà níbi gánà your friend yẹn náà pé tá a ní friend mi wá àná tó fẹ́ bà jẹ́. But the truth is pé ìmáàmù bá yẹn jẹ́ òní kí ẹ máa sàdà pé ó kọ́ rẹ̀ àbíkẹ́ pẹ̀lú lágbájá lágbájá tó ń kírun. Soun geni bayi, te rej ke spesifye jan kèd an do chit. Kè sa kèm, souban ene wak la kran, kwan pou li poti, kwan pou wak peye ene kou la. Kwan e pou wak ene kran, kwan pou wak peye ene wak, souban ene kwan peye pou kwenen li kou chou, pou kwenen li chen, pou kwenen li pa. Kilo kwa ene yèm. wọ́n ní amúre ní sọ̀sọ̀lá torí pé ìròyìn dára tó wà bẹ́ẹ̀ ẹnìkan ti fẹ́ rò pé ọmọrùn ọmọrùn ibùdó àbẹ̀lẹ̀ ní ìjẹ́jọ́ mo wí fún agbẹ́ ọmọrùn ibùdó àbẹ̀lẹ̀ òun náà jẹ àmírù fún màdínà kó wá jẹ àmírù gbogbo ṣùgbọ́n nígbà tó ń fi jà ní tiẹ̀ lẹ́yìn tá a ti mọ̀ lè yẹra ìfọ́sì wọn àti ìbí nígbà tí àbúrò ẹ̀yà wà láyé. Ẹni tí wọn àti ìbí pàtàkì ẹ̀yà wà láyé kò lè rí ìdí àbúrò ẹ̀yà rẹ̀. Àbúrò ẹ̀yà wọn tó bá bá tó lọ́wọ́ àbúrò ẹ̀yà ní àbúrò ìbíkà ní síbi sèǹtì. Wọ́n sókè. Ẹni ìbẹ́lí 68 years after ìjọba 19 kí ó ṣe pé kó pé títí yẹ ní ìfẹ́ kí pàláyé nígbà tí àwọn àtàǹkà ìjẹ́ra ìjẹ́ra ní kí ni ó sixty kí máa ń rí ìtọrọ ẹ̀ torí tára bíi ti di pé àsìkò jọ bẹ̀rẹ̀ àwọn jọ bẹ̀rẹ̀ ń gba àwọn agbára ó sì bẹ̀rẹ̀ lóòótọ́. ọlọ́run ti ìfẹ́ wà láyé ní tí ayé ò parẹ́ o èyí táwa ń sọ ọ́n ti di pé ọlọ́run akẹ́kọ̀ọ́ ń kọ́ alẹ́ ṣùgbọ́n omi láwà sọ̀rọ̀ ìwé ọlọ́gbọ́n mú alẹ́ mi ní bàtà ilẹ̀ parí. Ìtẹ́kù rẹ̀ à ń tọrọ, ó máa ní àwọn àbúmọ̀ yìí ni àwọn ìjà ní Ibrox Sidia. Nígbà táwọn ọmọ kéékèèké ó wà dé bá wọn kò jẹ ṣàtìfà, ìgbà tí ó bẹ̀rẹ̀ àwọn ọmọ twenty five years ṣe máa darí bàbá seventy years. Ọmọ eighteen years àwọn àwọn ọlọ́mọdé wọn láyé tí wọ́n ajá wọn kéékèèké torí wọn kéékèèké ó ti kó wẹ́ẹ̀sì jọ lọ́gbọ̀n àrùn àgbàlagbà lẹ́lẹ́jọ́ gbogbo òsì bẹ̀rẹ̀ ọlọ́gbọ̀n tó kó jọ ilé ìsìn tẹ̀lé mẹ́rin nínú náà gbogbo tó lò ní ayé tí ó bá ṣàwọn àgbàlagbà tẹ́jú púpọ̀ nù wa báyìí a sì wà ní longitudinal ṣe growth rate náà ó dìgbà tó ọba wà ní stationary kó pọlọ rẹ tó máa ń gbé àlè sọ tí a bá lè kí n sọ dáa wọ́n ti lo tó máa stationary sọdún báyìí ọmọ kójọ báyìí ti rí ayé káwà ní wọn ká mọ wálé tó mọ ọ̀rọ̀ dàgbà náà ó ṣòro ẹgbẹ́ wá sí wálé ìwà àti máa wọ̀ wọlé sí ṣòro òtí máa ń gbé sọ̀rọ̀ ẹ̀dínlùmí láti jọ ẹ̀yìn títí lù mí kó ẹgbẹ́ tí gba nìkan tó sì máa rò lẹ́sọ̀ ọgbẹ́ ẹsẹ̀ yìí á bẹ̀sẹ̀ yìí wọ́n kékeré pé ìdíndé lọ́sọ̀ àwọn mórí bu lọ́sí yẹ gbogbo ọgbọ́n tó tó ti ní kíní ọ̀rọ̀ òun wá àṣírí títí wọn yóò dẹ̀ máa fi bẹ̀rẹ̀ lọ́yọ̀ sí i ṣùgbọ́n ẹgbẹ́ á fẹ́ ó ṣì wọ́n gbà àwọn tí lówó ẹ lọ́mọ́ sí wọn tí sínú lísì tó bá tán mi rí sí wá sí ọkàn iye ìgbàgbé àpàdà ló lé gbà. ẹni tí ó wà sí ẹni tí mi rí sí láì máa ń máa ń bí sí ọmọ. jàmá ètò tẹ́lẹ̀ àwọn ìgbìmọ̀ síbẹ̀ ní ẹni tí ẹ ti gbà fún iye ẹni ká débẹ̀ ọ̀sá bí a ṣe rí ìgbàgbé. ونقول يا جماعة اللهم إني أعوذ بك من السجن الستين أبي من إمرة كيلو سجيان

ابن سلامة والذي كي شيء عمر صلى الله عليه وسلم ولبدا كيو بتعالي العادي ولبدا إبالي كيو يطيل الأوليين من الظهر إما جمزون يحبون فطر لبون منظومة ويخفف العصر ميجي أخوة عصري إما جو فيل ويقرأ في المغرب بقصار مفصل كم تصف على المغرب يبقى حضرتين زوري لي سورة يعني ما كان فاتحة نامه أنا بس أمرين أمرين فاتحة بني لاستا أخوكم لكن كي إسم سورة أنا يوكا السيم بيت ويوز كانت كترتين أدفا أن يكون هي سورة مجاز Fundamentally, ìyẹn Muhammad Salam àti mú láti tẹ̀lé. Wọ́n á ṣe máa ń ṣe bẹ́ẹ̀ láyé àná àti ká síwájú nípa àríṣi àmúkọ̀tá rẹ̀ àti àbúkà ìlú ọ̀rọ̀ máa ń sọ wọn lápapọ̀. Àti ìrẹ̀ ojú ó sọ àmúkọ̀tá rẹ̀ ni ó fún mi lẹ́nu àbí àdájí àbí ìmọ̀ ìsọ̀tà àmúkọ̀tá rẹ̀ lọ́sẹ̀ tó ẹyọ kan nínú nǹkan tó lè jẹ pé ẹni tó bá bímọ fọmọ ẹ kú ní àkókò táyà tó bá tẹ jẹ kọ táyà gẹ́gẹ́ fara tẹgbẹ kọ táyà ẹnu jàára pẹ̀lú sí àbáàbà yóò tó ó tó sọ lọ́tọ̀ ama àbú kọ táyà sàhàbí yóò tẹlé ló máa ta bàdà àǹkà àtìmára nínú kòrí sàbàrínà sáná wájú kàwájú yóò hàn sí عبادة كدعاء النبي صلى الله عليه وسلم Téèyàn bá mọ̀ pé nípa àtúkọ̀ dáadáa ló kú lẹ́yìn tó tó tẹ́wọ́ sí iye ojú rẹ̀ dàbí ojú ọmọ sí iye. Ó kàn rọrùn wá sí i. Ọ̀rẹ́ dámọ́lá náà ní sàdúrà fún yàn àbánábì rẹ̀kọ́mẹ́ndà àdúrà àti kóbi dánábì rẹ̀kọ́mẹ́ndì. Àìrìn sọ ẹ̀ bóyá bí ká dé ojú ká lè lọ lórí ẹ̀ àti mọ́ra sí i àkókò ọ̀tárádà òun yọ̀ǹgì sí anábìrin ojú rẹ̀ aburú kan ní kàféèsì rẹ̀ mọ́ ó sì bẹ́ sọ́ọ̀sì ètò ọ̀sẹ̀ àtẹ̀gbọ́ anábìrin bí ó bó ṣe ṣe sí lójú ojú rẹ̀ sì rẹwà láti gba kòkòrò pínpín kan jáde nínú rẹ̀ ẹ̀wọ̀n pé kàrá ẹ̀rù gẹ́lì kan bá ní ẹ̀mọ́ gbójú ẹ̀mọ́ gẹ́gẹ́ tuntun ọ̀dùnlá ẹ̀wọ̀n lè kó gbogbo báyìí

adentro non si può guardare Thank you. 参观这个这个这个这个，我已经了解了有关这个这个这个这个事情。大家已经拥有这样的一些知识，大家应该了解这些。为了促进嘛，我们大家呢，随着政府的大力的支持，我们大家应该去，形成一种啊积极的氛围。 Màmá ìjà kéré tí padà ìjìgá ń súnmọ́. Torí ẹni tó bá fẹ́ ṣàyẹ̀wò tó lóun fẹ́ ṣe tọ̀wá fún Mọ́sídù Nábáwí Gàrí ọmọ tó wọ̀. Ẹgbẹ́ ló bí odidi bí odidi táàbù. Ó sì máa ń gbogbo ẹ̀ ló tẹ́lọ̀ èèyàn wà jáde mọ́sálásí káàkiri lọ sí ẹjẹ́ wípé government house yọ wà lọ láti mọ́sálásí wà yọ lù gọ́ọ̀mẹ́ntì house yọ wà sọ̀dọ̀ ajá rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ yọ tún wá padà wá yọ wà lọ ní rẹ̀ lọ sàlọ̀ àlá ó di mélòó méjì nù yọ wà ní mọ́sálásí àdánisí wà lórí ráńkà àkọ́kọ́ ẹ̀ máa bíi bọ̀wọ̀ láàyè. <laughs> ìgbélé pẹ̀lú lọ èyí sẹ́ńgẹ́ junction ọ lọ sí gọ́ọ̀mẹ́ntà lórí rádà a sì lè ṣe in tó dùn máa ń gbé ṣe rí díẹ̀ bá ti ń jáde síta nǹkan ní ìgbà tá a wà nínú sùkúl ẹlẹ́sẹ̀ àdánwò àti tó kàn ẹ bá ti gbọ́ àyè rọrùn ẹ̀bá nílẹ̀ tí ọlọ́kí nínú sùkúl lọ́dọ̀ àwọn ẹ̀kẹ́ wọ́n pè student mosque student month ṣé student month ní àdúgbò road month lecture month lecture all month wọ̀ nínú student month láì ṣe central month student month tí ń gbọ́nu yóò bá láyé bẹ́ẹ̀ kírun ànábi ṣe bẹ́ẹ̀ abáde gbogbo ara mi ṣe bẹ́ẹ̀ kò yá nísìnyí nígbàlùkù lẹ́jọ́ kò já gbádùn ẹ̀ ní lẹ́jọ́ ẹ̀ ní tẹ́tì wọ̀ ihun tó sì dá fáwọn ẹ̀ náà ni ẹ lọ ẹ lọ ẹ tún padà wá ẹ bá wọn mú bẹ láyé táwọn fáàbù ń pọ tán ti ní ìdílé àti ìtọ́lọ̀ bọ̀ nínú báyẹn àti mútẹ̀ yíyọ̀rù tó ń ṣe wá ló bóyá péjì márùn bóyá péjì mẹ́fà picture tí wọ́n fún àjẹ́ ẹ̀jọ́ ìpè ibi tó àbàdì gbọ́ ẹyé òní má lọ kó bá àwọn ẹni tí ò gbọ́ ẹyé tó wà jẹ́ kí wọ́n lé àti máa kírun ẹnìkan fẹjọ́ sọ nẹ́bí sallallahu alaihi wasallam ó ní àìsábà wá bárùn ṣubú nítorí lágbájá ìṣẹ̀lẹ̀ àṣẹ kí n bárùn ṣubú yọ kàn máa fàágùn lọ yọ máa máa dùn lọ bí bẹ́ẹ̀ òun náà sọ kùránì fún ó ní àwọn èèyàn wá sí kírun ṣubú ní mọ́sálásí nítorí bàbá lè máa mú bàbá lè máa mú yọ kàn máa fàágùn lọ yọ máa fàágùn lọ. بما كان يطيل بنا ماذا عندكم àkọ́kọ́ ni so zuri kira a zuri máa ń gùn lásìkò sí tí ẹ̀rọ fẹ́ ṣe ìyẹn lè ka bíi péjì mẹ́ta àbí méjì bá a ti máa ń kà wọ́n dà nínú àlàyé kira àti zuri máa ń gùn ju ti ṣubú ìlọ wọ́n sì wí fún wa pé kí ló fà á ti ṣe máa ń dúró gùn wọ́n ní àsìkò táwọn èèyàn máa ń sùn ní méjèèjì torí wà tẹ̀lé bá jí èèyàn ó jí sátọ̀ ásílì ẹ̀pàlẹ́ ló ṣẹ́ mọ́gìrìbà àkókò ẹ̀ kéré kò fẹ̀ púpọ̀ ẹ̀ṣá ọ̀rọ̀ ti ń kun àwọn èèyàn so títí zúúrì yẹn àwọn èèyàn tó máa ń gbá àsìkò orí ti tó ẹnìkan kó jìjì dè bá wọn. wọ́n tó bá débi ìsọ̀lá tó dáná sílì kì í jó pọ̀ àlàyé kan bẹ tára padà láti kàṣíwájú náà rí ìsìnkú Abu Sa'id al-Khudri Malik ibn eh, Sa'd ibn Malik ibn Sinan táwọn wí fún wa pé dèédé ìdajì tó bá kà ní fọ́túra ní zúrì yẹn tánúkà two pages ní first raka àti second raka ní zuhur tó bá débi sọ̀lásọ̀lá sí first raka àti second raka for one page. Ṣé ìwà ní ìsìn? lèyí tí ó kà ní nọ́mbà three and four ní zuri ní ó kà ní one and two ní afu yóò wá ka afu yìí ní last three and four ní afu. nígbà tí ń kí sọláàtù magrib ìmọ̀ ka kìsọ́ọ̀rù mufasọ̀lì kìsọ́ọ̀rù mufasọ̀lì kìsọ́ọ̀rù mufasọ̀lì nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́ onígbé nípa gúgùn wọ́n pín kòránì sí bí márùn àti mẹ́rin nípa lẹ́ǹtì ayẹ àwọn kan ń pè ní ọ̀tíwá kí wọ́n gbéjà wọn àpò ìwà ní àwọn afárá máa ní márùn ní tìwá rẹ̀ àti mẹ́fà ní méje so bí mẹ́fà àwọn ni bọ́kọ̀ nìsa alẹ́ mọ́wá máa nídàá àdáhàm àti ààbọ̀ mẹ́rin lọ́pẹ́ ẹ̀fà ni àwọn ilé ní tùwà àwọn tó tẹ̀lé là ń pè ní ní ìnà tí wọ́n pè ní ìnì àwọn tó gbé ní à hundred làwọn àwọn àfáà ní ìmọ̀ ń so àfáà àti tọ́wọ́ àbáṣe wà nígbà tí wọ́n bá kà á lẹ́yọ̀ ló fi ń pè ní méjì àwọn àníní ìlà bẹ̀rẹ̀ láti Yunus ó bẹ̀rẹ̀ láti kínú Yunus níbi ní ìyẹn tó wá dùn jura wọn lọ wọ́n tún lè pín yẹn ní pé kìwárí ní ìyí wọ́n ṣètò àìní ìyí àtúnikí ni kìsọ́ọ̀rù ní ìyí àwọn ibi tó parí sí àwọn afáàyàn palẹ̀ lọ́wọ́ àwọn ìdílé torí pé kì náà sùn ibi tó parí sí àwọn ọ̀sán tó gbé ọ parí sí yàtú àwọn mìíní. Gbé láti ni ìrànlọ́ ti parí yàtú kù ọ̀sọ̀ bá láti wà sọ̀ bá yẹ dé náà ẹ máa ń pè ní ẹ̀lùfọ́fọ́ tí wọ́n fún jàmbá. But àwọn afá tó ní gẹ́gẹ́ sí ti bẹ̀ kí ṣe wà sọ̀ bá àmì ìzọ̀mọ̀ àgbéjà sí yàtú tó bẹ̀ àwọn ẹja tí àtọ́lọ́ ti bẹ̀rẹ̀. Àwọn tẹ mọ́lẹ̀ ṣọ́gbá ti gbé ẹ̀rí pé á five pages four pages bí ó ti máa alternate three pages tí ọ̀dọ̀ wa máa dídú wíkì. Àwọn sọ pé kọ́ọ̀fù ló ti bẹ̀rẹ̀. Kódà ẹ̀rọ ní ìṣẹ̀ jọ̀rọ̀ ọ̀sẹ̀ ló ti bẹ̀rẹ̀. Àṣìlẹ̀ náà bá ń ní fọ́ọ̀dì ló ti bẹ̀rẹ̀. Wọ́n ń bẹ̀rẹ̀ ń de mo ti wò yìí. Àlọ́ ìrántí mufasọ́nù ló bẹ̀rẹ̀ níbi tí ní ìyínà ṣẹ́gi ni ó tó parí sí. mufasọ́nù tó wá bẹ̀rẹ̀ ibi tó ti wá bẹ̀rẹ̀ ní ìyàpọ̀ ẹnu wá wá ṣé wà sọ̀fáàtì làkọ́kọ́ ni àbí jáàzíyà àbí kìtàì sóra wọn náà pèsè sóra tó kìtàì lọ́tọ̀ muhammad ó dé bá ní ìsìn àwọn ènìyàn jùlọ sí àwọn ènìyàn kọ́ọ̀fù àmín ọ̀ọ́dẹ tó dé bá ní kò kódà ara nǹkan ní wà tó ha ló ti dà. ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀ lè fi ń bẹ láàrin nínú ọ̀rọ̀ fún mi fọ́sọ̀lù àwọn tí ó wù jù tí ó máa ń tètè parí. torí bẹ́ẹ̀ ká gbé bá tọ́ra ìtàn tó wà ń bẹ pọ̀. ó sì ṣe rí yẹn ó tún kù kára láàrin ní ìlú ìlànà àti mọ̀fọ́sọ̀lù wọ́n máa ń pè ní alimasani báwọn ẹgbẹ́ alimasani ọjọ́ ń fòye ń bọ́ tó àbá mi máa ń kà pọ̀ mọ́ nìyí tó bẹ́ẹ̀rì kí ló bàbá ìdárúkọ alimasani wọ́n láwọn yẹn ìtàn máa ń wà rìpítẹ́ èdè níbẹ̀ gbogbo tàbí tí ń kábọ̀ ẹ máa kà ẹ bá gbé sọ̀hárọ̀ ní ẹ̀ka lábẹ́ the same sora the same ìtàn Musa ẹ bá tún débi kí tó ní. Fọ́sọ̀sì un droit. آه، أنا depuis أنكم تجاه بامبي كذولي نم الشنام بقى إيه بامبي أنتي أنا نبيتي نجمع معاني كده بقول المسائل سواء والممير المناسب يصير من حيث الطول من أقوى الطوال الرجلي إيه فكذا المسائل الكلامي mùsùlùmí wá rè òun ní ọmọ sábà kà lórí ìrùn tí kò bá pọ̀ àyàfà wọn nà wá bèrè lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn àti mọ̀tàbọ̀mí láyé tó máa ó dìdí kọ̀lẹ́tà tó bọ̀ àti wọ́n kí mu ní àwọn ilẹ̀ Islam pé kò fà sọ̀rọ̀ lẹ́nu wọn bí Jésù ìjọba ọba ti bẹ́ẹ̀ tàbí yìí àbí màtá ní máa kírun fún ààrẹ lóògùn ọwọ́ abẹ́rẹ́ sí gbé àti àtúntà ṣe tí wọ́n àlùkà láyé ẹ̀fọ́ àkà yóò jẹ jẹ́mọ̀ ọ̀bẹ́yìn tí wọ́n ẹ̀fẹ́ á sì dárúkọ yẹn níbi lórí ìrànà gẹ́gẹ́ bí alá ti wí gẹ́gẹ́ bí alá àìsà ti wí ojú mẹ́rin tá a dárúkọ báyìí tó ń bá bẹ lórí alábí ogbe òdìgbé lórí lákàtà lọ́kà bàtọ́rà sọ́lọ́tù nìsà lọ́sọ̀lẹ̀ aláwọ̀ yóò tún wá ka àìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta lórí lákàtà péjì mélòó gbogbo ẹ̀ jẹ́ one hundred and kini kilograms di one hundred and six di one hundred and six wọ́n ní ọkà ìgbà sallallahu alayhi wa sallam péjì gbọ́dọ̀ ló ń gbà wọn àlùfẹ́ ti ń ka gbogbo ìlú tẹ́lifẹ̀ ti di lájọba ti di tàbá ka owó sóra tó ka fẹ́ kò sí one hundred lájọba ti bí o tó ọba jí ló ṣèyí náà dé náà tó wà láà ìdájà méjì méje ọba ti ti dá orúkọ ọ̀sán ọlọ́run tẹ́mi àwọn ọ̀lẹ́ báyìí lórí lákàtà ẹni kọ́ ọba akẹ́rẹ́ Muhammad ọ̀rọ̀lá àwọn sọ̀rọ̀ǹgbà náà wọn ọ̀nà gbúwó bá náà bẹ bá kíbẹ́ òun fọ́sọ̀ lẹ́yìn ẹ máa ń ka wọ́n ń fọ́sọ̀ náà fún wa mẹ́ta a ní tò ìwà lórí fòfàfọ́lì àwọn tó gùn nínú mufasol òun lè ti gbé láti ibi láti dárúgbà kan sọ ọ̀fà nínú sọ̀fà àwọn sọ̀fà ti ń sinmi péjì bíi méje àmẹ́jọ lọ́wọ́ àbáṣe tó tẹ̀lé gíní o fọ́ọ̀n òkè sọ́ọ̀dì ń ti ẹ̀mí béèjì márùn-ún sí mẹ́fà ó ti ń àwọn aṣọ ìwà àrùn fọ́sọ̀lù àwọn tó gbóni ẹ̀rùn fọ́sọ̀lù àti ni wọ́n sọ́tún ti àwọn tó gbóni síwáàbù yẹn ó máa sọ̀ kalẹ̀ tẹ́ ẹ ti máa dé ibi area nígbà míì ẹ ti ti bíbọ̀ láàrin torí tọ́wá ti ń sọ̀ kalẹ̀ tọ́wá ti ní ìjọba stage mẹ́ta níwájú tọ́wá ti ti gùn tó gùn lórí túùrù kò sí gùn tọ́wá ti ti gùn tó tún lè lọ bá a débi hadith page mélòó lòun ìmẹ́rin àwọn afáàní gbogbo bí hadith òní bí tiwáàbù ìfọ́sọ̀rọ̀ paris àwọn ni àwọn ètò tẹ̀lé wọ́sọ̀tù àlùmọ́sọ̀sọ̀l ìyẹn gbé láti kí ni kọ́ńsẹ̀mí àmọ́ dáadáa títí tí ó fi dé sẹ̀bí. láàrin sẹ̀bí délẹ̀ kò ní kìsọ́ọ̀rù àlùmọ́sọ̀l tẹ́lá kìsọ́ọ̀rù yẹn náà àtúndẹ̀gbẹ́ àwọn náà ti mẹ́ta torí pé àwọn oníláì kan láì méjì ń bẹ kìsọ́ọ̀rù lomi náà ṣe é àwọn oníláìsì márùn-ún bẹ bí wọ̀gbọ̀n ha àwọn oníláìsì mẹ́ta mẹ́rin bẹ bí wàkí ṣẹ́gbà ní gbogbo ẹ̀sìn rèé àdábì àwọn àgbà lórí ọ̀nà ọ̀nà àlẹ́yìn pàrọ̀ sọ̀rọ̀. tó nípa gíríkì àwọn kẹfọ́rọ̀ ìfọ́sọ̀ lẹ́yìn mọ́ńkà tó bá dédé iṣẹ́ wọ́sọ̀tù àlùfọ́sọ̀ wọ́sọ̀tù rẹ̀ òun náà ظلم كان والشمس والضحاها هذا كان وسط ما كان هذا ما كان سبح اسم ربك الأعلى آه، والشمس وضحاها والليل إذا يغشى alérú yẹn lẹ́sẹ̀kí eh, rẹ̀kọ́mẹ́ndì fún mohan ẹni nínú àti wọn máa ní ìdàpọ̀ rẹ̀ rà ní ọ̀run ní máa kéwú àwọn tí ó bò púpọ̀ ní ẹ̀ṣá. tọ́gbà àbúrò àbá ní kí wọ́n sọ́yọ́ ní mo ti kírun lẹ́yìn àkókò kò sẹ́ni tó fi fi ìran rẹ̀ jọ àlẹ́bí ju díẹ̀ lè lọ. torí pé zúrì ni máa jó áfírì ni máa kéré kéjó mọ́gírì إمك قطار مفصل طبعا بالشام وإنك وشرطه المفصل لا يميس ألف wí fún àwọn tí wọ́n ń kírun máa ń jọba. Ó ní ẹ̀ṣà náà ní ẹ̀kí ìtàmí ìkùn náà bọ̀. Àwọn kan bẹ̀rẹ̀ yìí kọ́ ẹ̀ wọ̀dà wá sí ààjà. Àwọn tó ní kùkà tàbí iná tó fẹ́ ilẹ̀. Ṣé ẹ fẹ́ kí ọmọ olùkọ́lọ̀ kí àjẹmọ́ ni? Nígbà tó lé lórí bá lọ kí òun yẹ kí òun máa jù. Láàárín àá àṣàlàyé pé ìrànwọ́ bí ìgbà ṣùgbọ́n a padà wá ẹ̀sìn ọ̀yá àdìsí tó tẹ̀lé àdìsí jùbẹ́ ìlú mọ́tòrẹ́. رضي الله عنه قال سئلت رسول الله كيف بدأ عليك ذلك أجعل في بيت الجمعة ليس آخر الصبح أخر الظهر كيف بقى فوقك سريبك وقراءة يوم أجل ibi tẹ́yìn àbá bá sáábà yàtọ̀ sí ọ̀pá sáábà ó ti gbígbé rẹ̀ mú lọ́kàn irú mọ́ṣáláṣí wà ní ṣàfihàn aṣáláṣí máa bẹ́ẹ̀. ìtọ́nà ti jọ ń máa èyí ìjàmbá àwọn alára bí àwọn arábùgbò ìbẹ̀rù kò tí máa bá. Àwọn tí wọ́n jẹ́ kan wá ní líìtì kan gbà bí máa ń tó tó lẹ́nu. Wọ́n á lọ pàtàkì àwọn ẹ̀jẹ̀ náà ó kì káyọ̀ torí báwo ti bàbá àtẹ̀fẹ́ ń sọ ní pé ó wé two pages two and a half pages. ó fẹ́ mọ wọn lára wọ́n wá dé ọ̀rọ̀ pé tún náà náà fún mi ká kára mọ́ ní méjì yóò tún ká. bí bá kọjá ń sábà sí ẹgbẹ́ àwọn àpapọ̀ dáwájú kí wọ́n lè fi záàjà tó. torí pé ìjọ́sìn bá ní ti tí wọ́n lọ ṣàlàyé tó ń pọ̀ sí ọkọ̀ yìí ṣùgbọ́n kó bá àwọn ìgbé báyìí kéré tó ju sáré tó bá ṣe ẹ̀rọ sí ẹgbẹ́ mọ́ àwọn ìgbà kí wọ́n lù sí kọ́mọ rí ìfọ̀kànbalẹ̀ níbi lọ. ṣàwárà náà bí tó pé kí máa jẹ́ kí ìrún ní gbèdéke torí àwọn tó kí ó lẹ́yìn rẹ̀ tí ẹ̀sìn ti yé ẹgbẹ́ bá náà Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Jubair ibn Mut'im ti bá wa. Ó dáadáa bí máa ń ka sórọ̀ tuntun ní Mọ́tìrì. Sórọ̀ tuntun bẹ́ẹ̀ àwọn ẹni bí ti ṣe jọmọ́ three and a Na two and a half percent ó bá ní jẹ́ ní rákà You wanted to use the inner, but use my inner, then not do what wrong. And then he went sama kafu diba. Eléyìí wa kúndà ẹ̀rí wa eléyìí àbá ọ̀dárúkọ rẹ̀ bí ó ń bẹ nínú ẹ̀bà tó fẹsẹ̀ múlẹ̀. Ìgbé àdábìgbà sóòtù ààrẹ. Sóòtù ààrẹ ọ̀rẹ́ ibi ní bí twenty eight tàbí bí 28 page torí pé bí 28 ọ̀nà àgbà ok bí 25 or 24 ẹgbẹ́ confirm assignment right because kìrìsìn ni ẹ̀rù ló parí sí àná ẹ̀sùn pé wọ́n sì máa yọ ojú ti gbà ní two and three forty twenty five total àti forty twenty four àti forty twenty six wọ́n á forty twenty six kan bẹ́ẹ̀ twenty six ní wọ́n ti forty twenty four wọ́n á sọ mẹ́sàn án. ìdí ni pé àwọn sábà ní ìwà àwọn ìran ní bí wọ́n mọ̀ ní ọ̀nà bá ẹni sábà gbé àlọ́ fọwọ́ gbè fún pé wọ́n yóò lọ ta jẹ́ wọ́n fi ní ìta òkà sí gọ́mà tó pé so we twenty six minutes àdájọ́ ọ̀rọ̀ àta twelve pages ní rákà àkọ́kọ́ nígbà twelve pages rákà irú àsìkò wa ilé ìwé ṣe láàárín yìí inú mi ló bá wọn pẹ̀lú àwọn ọ̀sọ̀dọ̀dọ̀ àsìkò lójú kiri ṣùgbọ́n kì í ṣe bí wọn bá tún kí wọ́n bí ìtàn ìṣàrò àdáwọn àwọn ìlú bá wọn àsìkò mọ́gìrìbì kéré ṣùgbọ́n bí ẹ̀ka ṣe ń kí mọ́gìrìbì tán ní ìṣáì wọlé. bá a bá ti kí mọ́gìrìbì tán ààyè sì ń bẹ fẹ́ni tí ò tí ì kí nígbà tí tamọ́ kò bá sì wọlé. wọ́n dàgbà náà wọn dúdú báyìí tẹ báyìí rí níbi tó ń wò sí tẹ rí láì tó gbé yẹ́lò sínú àbí ó gbé brightness bẹ́ẹ̀ lè fura pé náà ilé ò tí èsì pé náà mẹ́fà lọ́tàn àti sólà lè ta ń tà ilẹ̀ wa ètò bá ti gbé ó ti fẹ́ máa dúdú báyìí èyí ká gbogbo gbà ìṣáàmì fẹ́ wọlé rárá ìṣáàmì kì í wọlé òun ló ṣe máa ń pàṣẹ pé láàrin madrid ti ṣáàyè mínímọ̀tì tó wà láàrin wọn ní fifty minutes mélòó wọn pé wọ́n dà ẹ̀rọ tó wà náà eléyìí bíi tí ọ̀rìtọ́ ti ṣe sílé ayé yìí ní ìgbà tí alfajiri bá yọ kóòrùn tó yọ lẹ́yìn alfajiri yóò tó one hour ten minutes one hour twenty minutes tẹ́sí bá ń sọ alfajiri ń sè òun yọ bíi four fifty eight sí five depending as we buy from five or five. ní ìsìn kóòrùn tó yọ òun máa tó six twenty five six thirty láàrin wọn one and twenty. Dìde tó wá ṣẹlẹ̀ yìí, fóònù báyìí ni wọ̀ kó tó di pátápátá àti ìtírèsì kankan mọ́. Òun náà ba wọn na wà kí ìsáyà tó wọlé. Torí kí ìsáyà tó wọlé, èyí tí ń júwe pé òòrùn sì ní ẹ̀ta warawara. Àbí màálẹ̀ kan kọ́bọ̀dọ̀ lọ. Méjì wá ni wọ́n. Àǹfààní àkọ́kọ́ ní àṣìṣẹ́ sọ́kòlù àmà bá wọn ẹlẹ́ẹ̀kejì la pè ní àlùbáyà ẹ níbi ṣẹ́fọ́kù láàmù òun ni rẹ́díò táàpé di tàmọ́kù yìí wọn ni púpọ̀ náà yẹn mà tí yóò bá wọlé ó tún wọ́n burú tá a máa ń rí tá a máa ń sọ pé àlùbájàre ti yọ ṣàpé ìmọ̀lẹ̀ àlùbájàre kìí ṣe bí ó ti mọ́lẹ̀ bù òun àwọn yọ díẹ̀díẹ̀ anábìlẹ̀ ìsàlùfẹ́jọ́ àlùmọ̀sọ̀tò ìlú fèrè kó fòkè walakinnahu al-mu'ridu al-a'ma ànábi ní kí èyí ṣe iná tí ó tàn bọ́ọ̀rọ̀ báyìí náà ń pè ní bájúrì o èyí tó yẹ pé yóò spread around the horizon ẹ̀ sì rí ìfẹ́ pé kìíní kan ẹ̀ ní rọrùn ṣùgbọ́n ẹgbẹ́ ìgbà ah, kìíní ò tí ì lọ́tàn kò lẹ́ni tó bá wọ mọ́sálásí ó tó di aago mẹ́jọ ní dèdè láìpẹ́ wọ́n sì lè kí wọ́n dé bọ̀. eléyìí ni ó tún wá ní tí ó tún wá lé wa fún ni pé báwa ti yú tó lẹ̀ wá yìí láwọn ìlú bomi tán bá ń pe múgírì náà ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ jẹun wọ́n wá sí i tán bá jẹun náà àwọn àlọ́ kiri tá sòrò sí i anábìnrin tó ń jẹ bá délẹ̀ lẹ́lẹ́bi sínú abẹ́fẹ́ jẹ tá sòrò tó kiri kagbọ́ ṣe ẹ jẹun tẹ́ ẹ bá wà nílẹ̀ ní mọ́kà àbí mẹ̀dínà nínú mọ́sálásí méjèèjì tá bá ń yìí wọ́n lè fọwọ́ sá àrùn ọlọ́run àwọn oṣù rọrùn tó pọ̀ ẹ má ti jókòó ní àwọn tẹ́gìrì sí iwájú rẹ̀ àwọn kan ní ti ń ṣe ẹlòmí òpé níwọ̀n láti sọ́mọ̀ ni wà á ń sílẹ̀ alẹ́ ìgbà ya rọ́bà nàìjíríà wà sáré wá. ìrọ̀rùn mò ń tó gẹ́gẹ́ lọ gbé mọ́jú lọ́sẹ̀. kọ́lọ̀ wa alágbọ́ta àwọn akẹ́ni sì náwó yẹn ẹwà jẹun táwọn ọmọ palẹ̀mọ̀ ẹ̀ṣẹ̀ bá kí o lọ́dọ̀ wọn bí pé ó ti pe orun mọ́tìrìtì torí mọ́tà ní wa ni o bẹ́ẹ̀ bá dé títí mọ́tà tẹ̀ tó yá tẹ̀ bá wà ní irú South East Asia generally South East Asia generally Indonesia eh, Malaysia àwọn ṣíà ṣíà ṣíà Malaysia ti ti ní o títí tó dé India tó dé gbogbo wọn bá ní tí ó bá ti di pé òun wọ̀ kò jẹun náà ìmọ̀ọ́mù tó tẹ̀ níbi gan ìrì tó bá jọra ayẹyẹ dẹ́yìn kíní kan wà wọ́n ń pè wọ́n ìwọ rómù tó wọ̀ kò fẹ́ fóúnjẹ sẹ́nu wọ́n wá ní pé wọ́n àti ìpè wọn wọ́n á sì ní wọ́n gbé alákòwé yìí èmi ò lọ máa fẹ́ fún kí n tó pè wọn. Tọ́rùn bá ti wọ̀ wọ́n sínú ọgbọ́n jẹ́ nínú ìwọ́n sì wọ́n ẹgbẹ́ wọ́n nínú kìí Òun gbọ́dọ̀ yọjú ara ti ẹ̀tẹ́ náà. Ìyẹ́ bí pé kì í ṣe mọ́ náà bí mọ̀ kó òun wọlé. Tọ́rùn bá ti wọlé, kódà kí máa fi wọ́n á lẹ́gbẹ́ ti gùn kí ni o. Wọ́n ti gùn bí tó ti pé wọn. Tó o bá ti ṣú àdájẹ́ni ìdá àtùbálà lẹ́yìn lómi náà wọ́n á ilẹ̀ tí ń súnmọ́ ń bí tí ọ̀sán ti ti parí lẹ́gbẹ̀ẹ́ ń bí o ti sínú kọ́lá kó ti pẹ̀pẹ̀ sẹ́nu o ti kí ni o ti sínú kọ́lá kó ti pẹ̀pẹ̀ sẹ́nu tó ìdíyà jẹ́rẹ́ ló kù pé ẹ̀ kò tí ì débi àsọ̀lá tuntun gómìnà náà àbí ilẹ̀ wọn dúró dé láàárín yẹn ọ̀rọ̀ Suleiman ní ẹ̀sán àgbàkàtà ẹ̀ àwọn afọmọ bá alábìlẹ̀ ọ̀kan náà yọ máa ka ààyà tó lórí Maghrib gẹ́gẹ́ bá ti ṣe kà síwájú ááyà kéékèèké lẹ́ni yẹn ń kà títa níye sọ pé ó jọ àlẹ́ ni àmúre rà òwe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹbí ni wọ́n mọ̀ lẹ́ni ní ìsìn almost one and a half page làbìkí máa ń rí àbí ọ̀kan àpò méjì ó lè jẹ́ kúkẹ́ ṣe gbogbo gbàrà àmà lónà àtẹ́nà àti kòlúwà láti dájá kódà nínú àfa wọn ní ìmọ̀ dúnímọ̀ kẹfọ́ sùwà ìṣe sí àwọn kùnàfà ọmọwíyà àlejò sọ́nà lẹ́nu. àwọn kùnàfà ọmọwí àwọn làwọn sọ pé wọn ò gbọdọ̀ ka sóòrọ̀ tuntun tó ń bú lẹ́yìn tá a sì ní gbé yàtọ̀ ìtànà kìkan ṣe. ìta lè bọ́yé lórí ìjókòó mọ́ndúrìgì kí sóòrà rẹ̀ mọ́ bù ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa bù láti lè tẹ̀lé súnà ànábì eléyìí là ń pè ní kìsọ́ọ̀rù kílágbó ẹ̀mù fọ́sọ̀ tani ọ̀nà mi létí ọ̀nà mẹ́rin tó ń pín kóra ń sípa gúgùn ẹ̀yà àjọ wí papọ̀ àtìwán ẹ̀mí yìí ẹ̀màtáni àtìkéyìn olùfọ́sọ̀ kí ni wọ́n gbàgbé Abu Hurairah tọrọ bí ọ̀nà ọ̀bà أن كان النبي كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في صلاة الفجر يوم الجمعة ألف لا تنزيل وهل أتى على الإنسان سورة الإنسان متفق عليه أبو رأى نبي بوجو الجمع Ànábì máa ń ka alif lam تنزيل إذا من كان a máa ń níjọ́ jimá sórọ́tù sájídà ọ̀làní máa ń kájú níbi rákà àkọ́kọ́ yọ̀wọ̀ àkàálẹ̀ àtàrẹ̀ ìsáàní níbi rákà kejì àṣepáwọn ọ̀run kọ̀ọ̀kan wà tánàbí ní jimá ká nínú ẹ̀ ní ìrun ṣubú ìjọ jimá ìtàkùnfẹ́fà gbọ́ yé nínú bíbá fáwọn àtàjẹ́ student of knowledge kó fún àwọn kankan nípa ọ̀rọ̀ jùbẹ́ẹ̀rù iṣẹ́ àwọn ọ̀tá bá jókòó síbi ìjókòó tá a bá ti yẹjọ́ ọ̀nà sáyẹ̀ ní ìgbésọ̀ kankan pa jùbẹ́ẹ̀rù jọ tí wọn náà bá notice pé oge mọ́sálà yìí tá a jókòó yìí oge ṣe mọ́sálà ní gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ ni mo ní fẹ́ sọ nípa jùbẹ́rẹ́ ìlú mọ́tà ṣùgbọ́n torí àsìkò àbúrò rẹ̀ ní pé gbogbo jọ jímọ̀ ní ṣubú yìí rẹ̀ láti máa ń kí n sára bàtà mọ́sálásí súnà mi ìran àkọ́kọ́ rákà àkọ́kọ́ sájídà lẹ́nu mọ́ńkà tó ṣe déédéé péjì mẹ́ta rákà kejì kíra lẹ́nu mọ́ńkà jẹ́ máa wà aláàtàlẹ̀ ìsà. Eléyìí ni ìbáraẹ̀mọ̀ ń ṣe wùpọ̀. Ó dàbí sí Tọ̀bàrání tó ń gbà wá lọ́dọ̀ ẹni Mọ̀sùrùd, ó ní Yùdímù Zàlíkà báwọn sókè. Yùdímù Zàlíkà alẹ́mọ̀ ń ṣe gbogbo gbà nílẹ́kùn pé ó ti máa ń rẹ̀ lára bá oṣù. Láàárín ilé, ìjọ́ mi pé àlè kàṣúrà mi, kára kò pé ìrẹ́ ṣùgbọ́n tó dáa ní bíbá náà ti ṣe ìkẹrin ká fún wọn kọjá àbíká náà tó sí torí bá lóbi máa ń ṣe wọ́n tún wá rí bí wọ́n pé yóò dín ìmọ̀tà lẹ́yà anáyè ń ṣe lẹ́ẹ̀kan o ìmọ̀ ń ṣe gbogbo gbà ìtàgbọ́ náà lè ṣe ń gbà mí ìkámọ́ka onípa àṣeyájú ìsì mi tí wọ́n sọ bá dàbí sọ́dọ̀ wà lọ́sọ̀nà ní àárọ̀ ìrùn ṣubú ìjọ jimá kọ́ọ̀fù lànà nìkan sọ́rọ́ ti bí wọ́n gbọ́rọ̀ kọ́ọ̀fù kọ́ọ̀bọ̀ ìkùránì ọjà mọ̀mọ́kú kéé ìmọ̀ ṣe nǹkan gbogbo ìgbà kò ní ìpá àlè tèmi àtàlàṣe súrà tánàbí nǹkan kìí ṣe bó jẹ́ dandan èyí tó jẹ́ dandan ní súrà tó kí ni ó fàájì. ní ìjọ kan ṣẹlẹ̀ àlùbá ní kí o fáwọn èyí ìmáàmù tètè dé àwọn ẹgbẹ́ bọ́ síwájú kọ́nà ọmọ alákòóso àwọn ọmọ ẹ̀yìn ìmáàmù láì kan láti kámi ẹ̀yọ̀ wọn torí bọ́ ọba ilé táyà ẹ̀rọ bá dá sí àwọn èèyàn tọ́kí lẹ́yìn rẹ̀ àwọn ò ní láàdá fáwọn tí gbogbo ẹ̀sẹ̀ tó ẹ̀rọ ń borí rẹ̀ ló wà zanja zanja ọ̀bẹ ọlọ́run ìmáàmù tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ní Ìlọrin chief imam Ìlọrin ọlọ́mọṣàbà fún ọmọ ṣe ọmọ kékeré ni wọn àádá lè pè é lọ́mọ kékeré bí ibìkún lè sọ̀rọ̀ àwọn alẹ́ pè é jẹun pé ààrẹ mọ́ sara àwọn bàbá wọn sọ pé ọmọdé ò lè mi náà àríyọ sọ àwọn bàbá wọn náà ṣùgbọ́n èmi náà lọ́pọ̀ ọmọ kékeré torí ìjọba sọ wá ṣe pé tara kọ́ ó ṣe wá ṣe ọmọ kékeré yẹn ọlọ́run ti ní ọlọ́run ti sàánú rẹ̀ jọ tó tó dé kò sí à kìí ṣe ń pè é máa ń débẹ̀ táwọn máa ń fẹ́ràn àwọn kan wọ́n jà wọ́n mọ̀ sọ̀tà lọ láéláé ní kódà láàrin àrùn sùn nàgà a tún mọ́sálásí kan máa táwọn máa ń lọ sóko olówó mọ́sálásí kan wà kíní kan olórí ẹgbẹ́ wọn tó fáìn gan wáyé hmm? àbí jẹ́ olórí ẹgbẹ́ kíní kan mọ́sálásí yẹn nígbà tí wọ́n sì ó wà nínú ẹni tó lọ àpláì tẹ́ oríṣiríṣi tó ń tẹ̀lé ní mú ẹlẹ́gbẹ́ tọ̀ ẹ̀ bá gbé bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpláì tó ṣe ń dájú ó sì wí àwọn tó ń ti tẹ́ sábì fún yàn pọfẹsọ àlẹ́ àkàkẹ́ mọ̀ kó jù wà lọ́wọ́ ti rí tẹ́lẹ̀ náà ẹ̀wọ́ ń pọ̀ wá wojú yìí gan ó mọ̀ ọ́ rí gan wá fún púpọ̀ tó tó wá ti pé kẹ tó lè jọ rẹ ó ti ṣe jìnnà o nígbà tá a parí sáyò tó sọ dáadáa ah, gbà ìwọ yìí gan o ti múra àti jẹ máàmù eh, Ìlọrin ilẹ̀ tí à ń tọrọ kí máàmù tó wà ń bẹ̀ ṣe kí ni o kó kún bà ó torí tó ní màdùn màdàrà ṣùgbọ́n nínú ìdílé ẹ̀dẹ́gbọ̀rọ̀ máa ń ṣàdúrà fún òní pé ìmáàmù tó kú yìí àwọn náà jẹ́ kékeré ni wọ́n sì jẹ́ pẹ́ tí bàbá fi tó bí eighty tọ́jú eighty lọ ẹbí èsì kékeré àwọn èèyàn wọn lọ sí pípọ̀ tọmọdéléèrè bá ti jẹ gan an ò gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ ò gbọ́dọ̀ rìn sí ọlọ́dàkùn wọ́n jẹ́ ní rìn sí kó tó rí ṣe tẹ́wọ̀n tó máa rìn sí yẹn kò gbójú lágbára èmi ti wà níbì kan tẹ́nìkan ní ń ṣàdúrà ó ti pé sọ báyìí bíi mẹ́rin náà rí tí ń ṣàdúrà pé ipò bàbá òun yẹn òun bẹ́ẹ̀ débẹ̀ ìmọ̀ràn náà ni o ìmọ̀ràn yìí ló sọ pé à ẹni kò lè máa jẹ́ lọ sílé ẹ bá ta mí ẹnìkan ló kọ́kọ́ dá wàhálà yẹn lẹ̀ ìtẹ́ ń tọrọ láti jọ ọlọ́run bá fi lé yín lọ́wọ́ ẹni kí ni ń tọrọ ìmáàmù lọrin ló fẹ́ jẹ ìmáàmù ṣùgbọ́n bọ́lá ti mú ìsìnkò sínú àwọn ẹjọ́ kò tẹ̀ sínú òun náà ti nígbà yẹn ló ní náà ń wí pé tán ẹgbẹ́ sílé látijọ́ ọlọ́run jẹ́ kó torí lọ́wọ́ wọn àtàkùn á ní kí ló dé tí gbogbo wọn sà nípa ìtàwọn tó ń wojú ara wọn ta. àyíká ń wá látara gbogbo lè jíbẹ̀ ipò bàbá yìí. a lè pé èyí ẹ̀yí kan rí pọ́n yẹn ìmọ̀ òun ìdẹ bá mọ tó ti lọ lábẹ́ bàbá àtọ̀hún kò tí rẹ̀ tí ìhùn ti wà. bàbá àtọ̀hún tó kú kò sí kí ló kò tí rẹ̀ tí ẹ bá mọ tó wà lórí ìmọ̀ ọmọ rẹ̀ kò ní fẹ́ jẹ́ rárá ọmọ sá àfáà kan ló débẹ̀ ọlọ́dà tó máa fọ́ ọmọ ṣe hmm, torí ilé ẹ̀ bá débẹ̀ ipò ní ipò tí sì máa ń gúnyàn ipò fẹ́ẹ́ pé àwọn èèyàn rẹ̀ pẹ́ẹ́tì ẹni tí yẹn kúndùn àlẹ́ ìkàfẹ́ ròhùn akẹ́kọ̀ọ́ bàfá ẹ̀jẹ̀ oríṣiríṣi àwọn èèyàn gbé à tí àwọn máa ń lò tí àwọn àgbàlagbà yìí máa ń tira lọ ní ọlọ́dà kọ̀ọ̀kan sáà náà wá ẹ̀ wá sí tò lẹ́yìn tẹ́ mo pé lè tira yóò sàlọ́ ọgbọ́n rẹ̀ ní òde ṣe kàtọ́ ìbá ti fẹ́ sì wí ọ́ ẹ̀rùn pé wọ́n sọ fún pé islam lẹ̀ kó sì mọ́ ẹjọ́ pọ̀ islam ó ní wo kéèyàn kéèyàn àkúkú ìjòyè ọgbọ́dọ̀ ni ó sàn sí nínú rádaràdà lọ kéèyàn sáà máa ń jẹjẹ kújẹ tó kúlẹ̀ ọmọ jẹ mọ́ mù àti fún ìgbàgbá ni. àwọn ìmáàmù tí wọ́n mú ṣàlàyé ìmáàmù fún wa igbó ìmáàmù mọ́sálásí ń bẹ ìmáàmù ìlú ń bẹ ìmáàmù tó kúbọ́rọ́ àti ìmáàmù tó fi di ìmáàmù mẹ́ta ìmáàmù rántí bí ìmáàmù jimá ìmáàmù kan ìmáàmù tó títí ọmọ ìwọ ni olórí ìlú ìmáàmù kan ẹ̀rí ìmáàmù kan ìwé láàrin fún yàn mẹ́rin òun ni aṣáájú kéèyàn jẹ́ aṣáájú ní ẹ̀sìn tó yẹ pé bọ́ ọba wí ọ̀rọ̀ kọ́ lùkà ìkọ́ olórí ìlú ọ̀gbìn báyìí tí wọ́n bá yẹ ní ìlú yàtọ̀ tí wọ́n ní tẹ̀lé lórí ìlú mọ́ wọn ló fọ èdè Yorùbá pé àbá ní bàbá kílò bàbá ọba ẹ̀rí sì wà fún ìrẹ̀rí wà fún wàyí ìjà àwọn ọmọ mi náà lámúyàwó lọ́kọ́ fi àdá إلى رسول وإلى كل الأمر منهم عرفان العلماء أولي الأمر في القرآن وترك إلى الله فإلى الرسول وإلى أولي الأمر لعلمه الذين يستنبطونه àwọn àfáàyàn rẹ̀ àwọn ni wọ́n wà láti olórí òkùnkùn bá kí lè rí sọ̀rọ̀ tó máa ní báyìí báyìí olórí ọ̀hún àbọ̀tà pé bó sọ́dọ̀ tí ẹ máa ṣe báyìí torí bó ti gbọ́ ń dáwọn. ẹ ọmọ ìyá mẹ́sì wọ́n máa dùn nǹkan tí ó kò mọ́ ọba ti rí torí tẹ̀ bá débẹ̀ tán oríṣiríṣi ni máa ń wá sí ọlọ́kàn ọwọ́ máa bá a fa ẹ kí wọn tán gbà ní ọdún ọdún sàánù mi dákù ní tó bẹ̀rẹ̀. àtúntò ìdílé bàbá rẹ ní kò gbọdọ̀ lọ rárá o kò lè kan ó tọ́ sí oṣù kọlifáì tí ẹ bá jẹ́ gbogbo tó ti jùlọ kù sí láì dàkányà ká tó máa kọ́ ní ìbẹ̀rù ọlọ́run lókù. láàrin ìbẹ̀yìn àlẹ́mọ́mà lùkà ní àwọn òbí ìdì wọn ẹ̀fẹ́ lè ṣùgbọ́n tí ìmáàmù bá wá pẹ́ dé ayọ́ ni ẹ̀bọ́ wájú. ẹlòmí ò sì máa fẹ́ ká rí òkú ìbẹ̀rù mọ́sálásí kí lè máa tì í síwájú. wọ́n sì tì ọ́ ó kù wọn kọ́ lọ́n ṣùgbọ́n náà alùgbàní ọmọ kí wọ́n gan ní mọ́ mọ́sálásí ohun Ibrahim ṣakọ́rọ́ tí ọ̀gá tí wọ́n mọ́sálásí àwọn àníjì àwọn àníjì lọ́jọ́ kan ìjọ jímọ̀ àwọn akásúrò tó ká kẹfà ní mọ́ báwọn èèyàn bí ó ti di nẹ́tọ̀ pé wọ́n ti rẹ́jísítà kẹfà pípẹ́ kan kàtàjídà ilé òde tó lọ́wọ́ adé nìkan ẹ̀ forí kẹlẹ̀ ni إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا السجاد ṣẹ́ẹ̀tì wa ka sọ́ọ̀tù ká pé àwọn ògbójẹ́ ti ti kó àǹfààní méjì pọ̀ ní jímà àbátúnà abẹ́jọ́kù kàkà áfíríkà ẹ̀gá máa kà á pọ̀ lórí mi. bàbá àti bá adé tí wọ́n bá adé dání aláwọ̀ àgbà fún lọ́rùn kú bá ikú gbà náà lẹ́yìn mọ́ tòjú ìlà lọ. kí ló fà àwọn ọlọ́run ìgbà àti gbé ń dúbídá kéèyàn máa rí máàmù ìgbà ẹni tó bá ń kírun níbi ti rí máàmù tí a bá ìgbà táwọn àyè lè ìta pe ah, ìmáàmù ọ̀pá tó sùdúdù àtàwọn ẹ̀sìn gbọ́ tó ń kà pọ̀ wọ́n tó mọ̀ pé nìyẹn kíni o wọ́n á ti lọ ẹ́ ìmáàmù ọ̀pá tẹ̀lé kálukú wá sí sókè gbọ́ra nígbà náà sọ lọ́nà tán ń wòyàn fẹ́ kí ilé ẹ̀sọ́ nípa àwọn tí wọ́n wà lókè àbẹ́ni tó jìnnà tó ń tí òun sọ lára títì lọ́nà táwọn afáàbí ní pé sáájú tí ó tọ́ gbọ́dọ̀ kánra wọn ní máa lókè sáájú tí ó tọ́ gbọ́dọ̀ àìgbà máa tí ìgbésẹ̀ bá wá fà á déédéé omi tàbágbà lẹ́gbẹ̀ẹ́ kan tí gbígbà rẹ̀ lè kán ìkejì ó lè láàrin odò tá a bá ń gbà náà bá sọ òkúta sí tí wéèbù rẹ̀ ó dé bí etí kejì ó lè làṣà ṣùgbọ́n tá a bá sọ gán sí tí wéèbù rẹ̀ ó parẹ́ ó tó dé bí etí kejì irun yẹn ò lè kọ̀tínú bẹ́ẹ̀ ó ti dáhùn nǹkan tẹ́ ẹni fẹ́ béèrè púpọ̀ báwọn láàrin ìmáàmù wa ní àǹfààní kí àwọn èèyàn máa rí làwọn ń lu ẹ̀rí ìgbé sáwọn àǹfààní kí èèyàn máa rí máàmù ni bẹ́ẹ̀ bá rí máàmù kò ní dáa سبحانه بعد يعني بيت يعني كسورة عميق أخذ سورة سجدة جوجمة شيء بايوا أتولى من منك من كقاف والقرآن المجيد سينسي لكمينة تريبي تقرأ ما تيسر من القرآن إذا دوبا بدبا السيدة إمون كفار تو أكاكسر ọ̀bẹ̀ náà kó wọn ṣe rọrùn a fẹ́ wò ká títí máa bẹ̀rẹ̀ ká sì máa parí ìbéèrè wà tó tẹ̀ náà náà náà fọ́ ìsìn àwọn ọmọ ẹ má dìbò àfáà ẹ kọ́kọ́ máa bèrè tó máa ń dá àṣọ náà tí àwọn àgbà bẹ́ àgbọ̀ síbi nàmbà tù kí ni àbúkọ̀tà rẹ̀ màṣàlá àbúkọ̀tà rẹ̀ kí ló ṣe táàmì ìṣàbá léèrè tọ́da àbúkọ̀tà rẹ̀ ó ń wẹ̀ lọ́wọ́. Wọ́n ẹṣin rẹ̀ wọ́n ń fò tọ́lá àwọn ẹni tó máa ti tẹ́ ògùn náà àwọn gan náà kọ́ wọn fún ọ ní ẹsẹ̀ fẹsẹ̀ múlẹ̀ gbọ́n lè gba bẹ́ẹ̀ ni ṣe ó ti rí nǹkan pé akọni ìgbà kan pa àwọn ọmọ ilé àádọ́jà lóko wọn ni ó ní akọ̀gbọ̀n ah, ti dé nígbà tí ó ti lè mú àwọn táyà tó tó ti yá lẹ́yìn tó ti gun kìnìún rẹ̀ tó ti yá lórí ó ní bí ẹ bá gbóhùn tí wọ́n lọ wọ́n ń jẹ́ lórí pé ọlọ́run yẹ gbé tó ń wẹ̀ tó ń wẹ̀ làwọn ọ̀tá wa ta òun náà wà já mìíràn ó ṣe gun ẹ̀ ọwọ́ agbọ́ ó ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ lójú ọ̀nà ó ti ń lọ òun pàdé ìtànà àwọn sọ̀rọ̀ tẹ́lifíkàlù tó sáré òun padà yá ó ní àwọn tẹ̀kọ́jọ́ dùn díẹ̀ ìyẹn ni máa ṣe gbogbo nǹkan tá fúra àti máa ń ṣe dáadáa gbà mí ẹ̀ fi wọ́n lẹ̀ ó ní ibi tó ṣe gun àárín òkúta ni ó ṣáájú lórí tó ń lọ jẹ́ àjẹ́ náà wọ́n ní sáyà ń tùkú fásafá tùkú. nígbà tí mo lọ ẹsẹ̀ mi kọ́kọ́ bá díẹ̀ ẹsẹ̀ rẹ̀ wò pé àlélẹ́ mi lọ́nà kìí àlélẹ́ mi níbi bẹ́ẹ̀ sẹ́ kò sí láì dá fọ́ọ̀tì láàrin ìgbà tó dá. ṣùgbọ́n nígbà tí ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ mi wò gbà ìwọ fún àfa ẹgbẹ́ ọ̀táyà rẹ̀. mo wá kí n tó yà á ní ẹnìyẹn wá mójú ni pé wọ́n ti pa ń pẹ́ nìkan ní sáádà ìmáàdà kèfèrí kan ó ti pàkan nínú mùsùlùmí ẹni ẹ wá sọ pé ẹni tó ń lé lọ nìyí òun á sọ gbogbo èmi mo ti wà àmúkọ̀ dára lọ́wọ́ nù èmi mo ti wà ẹ̀kọ́ nínú kí n kú àbí kí n pa ẹni tó pa mùsùlùmí ìpadà ọ̀rọ̀ ni ọlọ́run mo ṣe kì í nù ọwọ́ á rí i ẹni yẹn wá rí gbà òun náà níbọ̀ wá pa òun náà gbogbo èmi ni wọ́n níbọ̀. ẹ mọ̀ pé àwọn àtọ̀ ń pé ìyẹn lè máa sátẹ̀lẹ̀ ọ̀tà nílé wọ̀. tí ẹ bá rẹni tó lé tó bá kọjú sí ìwọ náà dúró ni o kò mọ tó bẹ̀rẹ̀ lọ. òun náà á dúró gbà eléyìí mọ̀ tó àwọn àgbọn pa ìkọjú jà. Ọlọ́run sì ni jáde títí tó lọ́n ti ní kó wo bàbá rẹ̀. ṣùgbọ́n tó ń wẹ̀ lọ́wọ́ ẹ̀ aṣọ ọ̀gán ló ń so mọ́ra péye tó wọ́n yẹ pé kí wọ́n fa ọjà aṣọ ohun búdà rẹ̀. nígbà tó ń òun rí ẹni yẹn bẹ́ lọ́rùn ó kí òun ó fi aṣọ pẹ̀lú bọ́wọ́ rẹ̀ sí kékeré ìwọ́ lọ́wọ́ àpá olùlọ aṣọ mọ́ lára nílẹ̀ pé náà tó bóyá ló pa ọ̀nà ni ṣe mà tí ẹ̀ bá wẹ̀ tí ń kú lọ sẹ́yìn tó ń kú lọ bá mú yàn dání ẹ̀rọ bá wa náà

akílẹ̀ lè tó ń ṣe lójú rẹ̀ ní ẹ̀ ọlọ́mọ ló yọ òun pé ó kú díẹ̀ kó bá ara ni tí wọ́n bí tí wọ́n bí ara bá pẹ̀lú kẹ́kọ̀ọ́ ní kẹ́ẹ̀ lójúmọ́jú àgbẹ̀. ṣẹ́rí bí àwọn jíra fáwọn sọ ààbà ti bára ní ẹ̀rọ ọ̀fẹ́ máa bà ẹ̀ dàgbé bó làwọn ẹni yẹn ti gbé. ṣé wọn pé abẹ́ ìjàgbọ́ àlẹ́ mi gbà àwọn sọ ààbà pẹ̀lú àbẹ̀jẹ̀. ìjọ́sìn àwọn sọ ààbà kàkà kí wọ́n wá ẹni tí ó tìrì sí rẹ̀ àlẹ́ yóò bẹ̀rẹ̀ tó sí tí wọ́n yẹ fún bẹ́ẹ̀ sọ́sọ́ kẹfì rẹ̀ gbogbo ń dàn kú dànù. ṣùgbọ́n láìláì ọlọ́run máa ń gbẹ́ bí rẹ̀ tó bá yẹ ṣe bẹ́ẹ̀ ni àwọn kẹfìrí kan wà tó ń bá àwọn náà pa mùsùlùmí lè yìn àwọn gan ní òun ìsìláàmù lọ́wọ́ lọ́la ẹ̀yìn òṣèré ló jẹ́ pé irú fáyìdì ló wá padà wá di ń jagun ẹ̀sìn gẹ̀yìn nítorí àbí alóyìnbùnà ní ìfẹ́ pé pẹ̀lú ọpọlọ rẹ̀ àwọn fẹ́ lọ dí pẹ̀lú àwọn mùsùlùmí ní ọ̀dọ̀ nàìjíríà lọ́wọ́ dé lónà wá di pé nígbà tí àáṣì ní sọ̀rọ̀ kò sẹ́ni tá à ń náwó bàbá fáṣẹ́ òun ní sọ̀rọ̀ àmù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé o ẹ ànábì pé kó bá bẹ̀ kú kó lè rí ṣàhádà lálùkìyà táyà máa ń bẹ́tọ́ sí lójú kó fẹ́ gbogbo ẹ̀ sí bí èṣe hamza hamza fẹ́ẹ́kùn gẹ́gẹ́ ànábì wá sílẹ̀ kó lè jẹ́ pé yóò jẹ́ ránṣù ṣùhàdá padà kìyà ànábì sayyidu ṣùhàdá hamza ìgbàgbé fàánù tó bá gbogbo àwọn tó kú sójú ogun tẹ̀sí pátápátá ẹjọ́ òjò lórí wọlé ليقضي الله أمرا كان عليكم السلام Sajjan ni, béèrè tó dára fáà náà béèrè. diye béèrè pé tí ẹ bá dé ní Sajjan, ṣé kí ẹ ṣe tẹ̀gbé ìròyìn àbíkẹ́ ẹ ṣùgbọ́n ìta àdúnṣe náà ni màá fẹ́ sọ kódà tó ṣe pé a lè tọ́ka sí tá àfáàbí náà sọ gẹ́gẹ́ bí ẹ̀lẹ́gbàmí gan ọ̀sẹ̀ míì àwọn ní àdẹ́gbẹ̀ Muhammadin sallallahu alaihi wasallam kana yukabbiru fi kulli khafdin wa rafa táwọn sókè ogun àtàlẹ́ni bá ti ń forí kalẹ̀ àbí gbórí sókè yóò ṣàṣẹ̀tẹ̀ sí ṣùgbọ́n sájẹ́tù tìláwà kò wà ìdí tó ká mọ́mọ́ sájẹ́tù tìláwà kò wà ìdí tó ká mọ́mọ́ bá nàbí ti máa ń ṣe kò sí ìwáyé ẹyọ kan tó lánàá bí máa ń ṣe tẹ̀gbìrì tí ó bá lọ sájdà tó bá ń ka kúrán lọ. ju pé yóò ṣe sájdà yóò forí kalẹ̀ ṣùgbọ́n ṣe máa ń gbé aláwọ̀ àpọ̀ rárá gbogbo àárín àfọ̀hárì tó sì tọ́ka sí ọ̀rọ̀ ìforíkalẹ̀ bá pátá kòrúurù ló sọ ọ̀rùn sì jẹlẹ̀. tí ẹ bá wà lórí ìlú ọ̀wọ́ lẹ̀ fún un ọ̀rùn sì jẹlẹ̀. olóyè bá gbé pòsíṣàn al-Imam Ibn Taymiyyah rahmatullahi alayhi àtàwọn afáàmì gbé bọ́ ọba ti gbọ́ sẹ́jídà olólẹ́gbẹ̀ẹ́ ní ìbátánàbí nǹkan sọ́lọ́tù lẹ́ṣù hmm, níjọ́ sí nílùú mọ́kà nígbà tánàbí dé fàṣúdù lè láàyè wà gúdù kò wọ́n àsọ tó wọ́n ní àlọ́ọ̀pọ̀ wọ́n ní àti èèyàn àtàlùjẹ̀ tó tó abẹ́jọ́ tí gbogbo wọn wó fọ́lọ̀ ìdá kò ní ìdíga tó tẹ̀lé ìdìbò torí bẹ́ẹ̀ sì ni kì í ṣe pa àfẹnìfẹ́ǹtì rẹ̀ téèyàn bá sì ṣe gánú ẹ̀sìn àlàáfíà fi ẹ̀lẹ́ ìbáradà sí àtàwàkúfù tó ọba tí wọn bọ́ ti ṣe kọ́kọ́ dúró náà wọn ti tó ọba tó rí bàyà sọ nítorí wọn fẹ́ fi kún òun ni pé téèyàn bá wà lórí ìdúró tẹ́lẹ̀ orí ìjókòó tẹ́lẹ̀ ọ dìde eléyìí tó ti dẹ́kun tẹ́lẹ̀ ó sì fi hàn lọ́kàn balẹ̀ tó bá ti débi àyà sájídà ọwọ́ á dìde ọwọ́ á lọlẹ̀ torí fọ́nrù fọ́nrù fọ́nrù fòrórù fòrórù wọ̀lùfòrórù téèyàn wó lẹ̀ fọlọ́ kì í lórí ìjókòó lẹ́yìn tí wó lẹ̀ fọ́ èèyàn kúrú bí ọ̀nà bíi mẹ́rin náà àwọn ọ̀nà méjèèje tó gbé sáájú àti ọlọ́run ti dùn láti fọ́ọ̀rù tó jẹ ó ti bá ti sùn. so fọ́ọ̀rù ọba délé ọba dìde ọba gbọ̀dẹ̀ fọlọ̀ orí ìbọ̀jọ̀ máa ń pariwo ọlọ́run so torí kúrú sájà. ìbéèrè bàbá ẹni ti dáhùn rẹ̀ ló mo ti dáhùn ẹ̀ ṣùgbọ́n ẹni dáhùn. obìnrin àbí àkọ́ránṣẹ́ ìta àrùpọ̀dọ̀ obìnrin ló ti wá ọkùnrin mi náà mọ̀ kọ́ báyìí lẹ́yìn ìgbìyànjú bá lọ gbóbìnrin ló kọ́ ìmọ̀ ní musa àbọ̀dá yìí kí n sòkìnrin torí ó mọ̀ kó nǹkan kọ́ ni ṣùgbọ́n àwọn olùkọ́lù obìnrin ló ti wá ẹni yìí pé he joined the salat at the third rank after salat with the imam okay you, uh, after salat with the imam is this sort of verse only we will read. Eh, mo rò pé ní iṣẹ́ ìtúnyìn wa ni ẹni tó bá rákà kẹta lẹ́yìn ìmọ̀ ìyẹn mi pé yóò kí méjì pẹ̀lú ìmọ̀ nínú rákà mẹ́rin ó bá méjì gbẹ̀yìn kò bá méjì àkọ́kọ́ bóò ni ó ti kí méjì àkọ́kọ́ ṣe yóò kí gẹ́gẹ́ bí ẹni tí ń san èyí tó mí gẹ́gẹ́ bí yóò kí gẹ́gẹ́ bí nọ́mbà three and four tiẹ̀ torí pé o ò lè bẹ̀rẹ̀ run látòrí kòdì nọ́mbà three ìmáàmù ló jẹ́ nọ́mbà one tiẹ̀ ni báwọn lóge. nọ́mbà three ìmáàmù ni ṣùgbọ́n nọ́mbà one tiẹ̀ ni anábì ni ìdá òkè ìmọ̀tò sọ̀lá fàálẹ̀ ìkùmùsẹ̀ ìdá àtẹ̀yìntùmùsọ̀lá fàálẹ̀ ìkùmùsẹ̀ kéèrà tẹ ẹ bá fẹ́ lọ kírun ẹ máa fara yín balẹ̀ wọ́n máa sáré wọ mọ́sálásí gírígírí. ṣé gbogbo bí wọ́n ṣe kó pẹ́ dé mítìn pẹ̀lú gómìnà ẹjọ́ jẹ́ máa wà ṣé èèyàn ta ohun ọ́fíìsì àwọn gírígírí àti gbòdògbòdò àtàwọn ilé ọba náà sí ọrẹ. ẹ̀ńtọ́ bá sì pẹ́ nígbà tá a fẹ́ lọ tọ́ máa ń dé àná a ní ẹni lágbo mẹ́wàá ẹ̀ ń bọ̀ lágbo mẹ́wàá àbọ̀ ẹ̀ wá bá jù bẹ́ẹ̀ wá kéré àwọn ilé iṣẹ́ pé boko haram ibi tẹ́tí dáná náà jù kọ́kọ́ fẹ́rẹ́ ju ewu so kó o pẹ́ ní mọ́sálásí ò ní bọ́ mọ́sálásí ẹ̀ mọ́sálásí ààyè ẹ̀kọ́ ààyè ọ̀wọ́ ni kọjá ẹlòmí láti dé àrò aláàdúgbò tí wọ́n sáré bó táìsì ti lélẹ̀ ó kọ lù báyìí ti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ànábi ni ẹ bá ti wọ mọ́sálásí àlékún gíní o sáré balẹ̀ kó bá máa kó o sí wàhálà lẹ́bi bàmá àdúrótún fàfọlù èyí tẹ́ ẹ bá bá wọn náà ní ẹ kí wà máa fàtà fún fa àti mù èyí tó bá ti bọ́ fún ẹ tó ń bẹ́rẹ́ lè san padà jẹ̀mọ́ púpọ̀ náà kan ta mọ́sálásí kì í ṣèbẹ̀rẹ̀ ọlọ́run oòrùn ojú pé ọ̀rùn àtàlámù ìgbésẹ̀ a máa jíde. Ẹlẹ́bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀kọ́ ti wà mọ́sálásí tó ẹgbẹ́ tó wọ́n ní òun ní ànábì tí wí pé tọ́wọ́ bá ti dé mọ́sálásí. Tọ́wọ́ bá bá wọn ìdán kí lọ́wọ́ ọjọ́ ìtàn wá sì ti kí ìdán kan sọ ti ẹ̀ ti finú. Ṣé kó lọ́wọ́ fẹ́ ti sáré máa lẹ́kùn? wọ́n pariwo ibi tí tí ń bọ̀ rẹ̀ nìkan wọn tó wọ́n gbọ́ àdísì yé ni wọ́n rìn díẹ̀ díẹ̀ ó sì ti gbò lọ́nà ìgbà yóò bẹ̀rù ọlọ́ni ohun tó kú náà wà. ọ̀la ẹni tó sú òun ló bẹ̀rù lọ ìwọ́ dẹ́gbẹ́ wípé ó bẹ̀rù ọlọ́run sí i. wọ́n náà fún màgbó tí ẹni ká gbogbo bẹ́ẹ̀ papọ̀ sọ̀rọ̀ jù. anábìrin ìdẹ́ ẹ bá bá òní èkì èyí tó bá ti bọ́ fún yín ẹ pé ẹ pé ìyẹn lè pé complete your sọ́lá èkì méjì ìdí tó kù ẹ wáyé ọmọ mẹ́ta rẹ bá ẹkẹ ọ̀kan yókù ọ̀kẹ́ ọ̀kan rẹ bá ẹkẹ mẹ́ta yókù eléyìí. tó ìdí tí mi fi wá dáhùn rẹ̀ báyìí ìdáhùn rẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ti bèrè. ó ní pé ṣé ìdá àkàbá tí àdìkan làákì ní àbẹ́yìí tí àdìkàbá tí àdìkan kò sí ìrùn dáhà níbi súwọ́rà sí àṣìṣàyò níjẹ̀jọ́. tó tọ́lẹ́fẹ́ ẹgbẹ́ bíi jẹ́ jẹ́ àti ṣé ó sókè bèrè ìyẹn tó lè lagbóná rọ aṣọ ṣùgbọ́n èyí tó kọ́mọ̀ costume ni pé first two nínú mandriva àti ìṣá àmàjọ́sọ́tì last one àti last two nínú ìṣá àmàjọ́gínú àmàjọ́sọ́jẹ́ tó á gbé ìṣá lẹ́nu ìwọ̀n bá tọ́ dragon ó ti fa fọ́ọ̀tì náà bá wọn. bóò ni ó ti fi méjì àkọ́kọ́ tó wà wọn àti ìṣe ọ̀bá tẹ́lẹ̀ yóò kè jẹ́jẹ́ bí ẹni kí ẹlẹ́ẹ̀kẹta àtẹ̀lé kẹrin ti ẹ̀ mọ́ pé wà ní sí béèrè tábà béèrè níbi tá a lè dìpò àdúgbò lẹ́tù béèrè náà tán àwọn ò ní gàgà tá a máa ń ṣe pẹ̀lú gbò ṣùgbọ́n ìgbò kọ́ lọ́rọ̀ gì nínú ẹ̀sìn ìgbò kọ́ lọ́rọ̀ gì nínú ẹ̀sìn yàmá aago mélòó ni ká máa kírun àwọn kan mú aago mẹ́sàn-án àwọn kan máa ń ọdẹ yìí tẹ́ wá mágo mẹ́sàn-án ẹ̀nà ẹ̀kọ́ sí pépà ẹ̀tẹ̀ ń ka ìgbò náà nù ìǹtìhọ́ọ̀bù mi ṣùgbọ́n tó ń fi ìgbò ṣe ni wàhálà ìjọ ń fi ìgbò ṣe ni wàhálà nínú yàrá yín ni ẹ̀ máa ń dìbò kọ́tọ́ wa fẹ́ ká ṣe bọ́ọ̀bí kọ́tọ́ fẹ́ ká ṣe kí ni o bọ́ọ̀bí èyí tẹ̀yàn bá ti mú òun ní júwe pé ti fi òpínìyàn tiẹ̀ lẹ́ẹ̀ ṣùgbọ́n ní tí wọ́n ṣe lẹ́yìn máa tẹ̀ka ó ṣe bá ní ní tí wọ́n ṣe lẹ́yìn máa ṣe ní àti náìs abẹ́rẹ́ ọ̀kan kí wọ́n tó máa ń lò ó ní nǹkan tá ò tó yẹ ká bá wọn lọ́wọ́ sí kò tí ì yẹ tó yẹ fẹ́ pé ó ṣe á jẹ́ pé ìdèmí bá wí ní ó wàá gbé ẹni tí ó wàá sọ pé kí wọ́n kírun ní àbẹ́nijọ́ lọ kówó jẹ àbẹ́nijọ́ sọ pé kò yẹ ká wọ́n lò jáàbù àbẹ́nijọ́ pé yọ́ máa dà lóru yọ́ máa sọ pé ẹbọ gan kí náà ń pè lẹ́bọ sí kọ́sítúmù ìlú ni ẹjẹ́ kẹ́ni kálukú máa ṣe ìgbé kí ìyá ń gbìyànjú ó sàánú ara ẹ̀ wùdúrọ́ àwọn ẹni pé kò sí. àyà títí gbogbo mùsùlùmí nàìjíríà bá rí pé ẹ̀fọ́ eléyìí wá lè tọ́ nígbà náà eléyìí làwọn àfáàgbà ẹ̀sìn sọ tí gbogbo òlu alàgbà níyù báwọn bíntú sọ yẹn náà tó kú kí lẹ́rẹ́ fi ṣe torí kò sẹ́yìn tí máa ń jáde fún gbòòfin ìsàwọn èèyàn bú bẹ́ẹ̀ ni tí ó mọ sọ́gbẹ́ ìdìbò fún ẹ̀dùn ìyẹn bú lọ́pọ̀ jù láàrin èèyàn mú wá pé méjì ẹnìkan òun wá mọ́sálásí wọ́n ti wí náà ní wúlò òun tiẹ̀ èèyàn bú náà ní wọ́n wò èèyàn abú ni wọ́n aláìgbọ́nà kó sàánú wa mi ò mọ bọ̀dá rẹ̀ ti fẹ́ gbégbò ṣùgbọ́n púpọ̀ ń wo wọn kí mo pè jẹ̀ mọ́ èwo ni góòlù ẹ̀ máa fi three hundred million gba fóònù èso kan lówó oṣù tó fẹ́ gbà tó ti gba parí síbẹ̀ náà sọ́dá kọ́ ogun ẹ̀ ṣe góòlù. Tẹ́lẹ̀ wà ní ìsìn ṣùgbọ́n nígbà tó ti wá lọ bó ti lọ ẹnìkan wá dé òun sọ pé dájí dájí àbí ẹ̀hún dájí when I get there nobody ẹ̀ka ló tó tọ̀ àwọn àjọ wa ẹ̀ máa kírun lọ wá wò dé ẹ̀yìn wọn mọ́sálásí ẹ̀lẹ́ yìí ní dájí ìlà ẹ̀rẹ́ débẹ̀ àní ní ọgbà wọn lù yìí o bùkọ́ ara mọ́ ọmọ pọ̀ sí ní ẹ̀gbọ́n èyí tẹ bá lẹ́gbẹ̀ẹ́ torí ìdòtún lẹ́gbẹ̀ẹ́ náà ẹ̀sẹ̀ bá lẹ́gbẹ̀ẹ́ àtúgbẹ̀ ẹ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ gbogbo tó sọ pé ẹ̀rọ kírù yóò ó ṣe ẹwà máa wò lẹ́pa ti kí gbé tó lè sí òtún ìpẹ́ ìpé àwọn àtẹ́sẹ̀ dájẹ́ pé gbogbo ẹ̀ lẹ́bẹ̀ẹ́ dákun bá ti kí gbogbo ìṣirú náà àkíyèsí àwọn tó kéré nígbà náà ti rí tí gbogbo aná ń gbọ́pẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe ní twenty kò sí tó jẹ́ pé o àbí gbogbo iná ẹ̀lẹ́fún gbà àti tàwọn àti tàbùtà wọ́n wà tó dé gbígbà àwọn kò tó wá ti gbò mọ́. àwọn ẹ̀ka yẹn lọ gbà àwọn tó wá ń gbà ẹ̀ àwọn àti nílẹ̀ làwọn jẹ́ fún ọdún tó yá àwọn jẹ́ ìyá ẹ̀sẹ̀ ẹ̀ lówó tó mọ kó o. wà á máa ń yà ìlà ìbádọ́n ọ̀sẹ̀ ìlà tó ń عليها سلاك تنظر اجتباقها تنظرن اجتباقها كيف إن تبتلي وإن

fọ́ òun ni àfáà bó ṣe rí yẹn kò sì sí bàbá pariwo dọ̀la náà ẹni tí ò dúgbò níbọ̀ ẹni tí ó sì bọ́ ní ọgbọ̀ ṣùgbọ́n ẹ̀yin ẹ má jẹ́ ìgbàmù bú fẹ́lòmí ọlọ́mọṣẹ́ wa lè gbàmù bú gbàmù tàdá ní bó ṣe wa ẹja dó báyìí Assalamu alaikum warahmatullahi wabarakatuh